نفس وسنفنا وعلامة نبي لكي نجناتنا ولكل قول نقتدي بدعاية أو بالحديث لنقتدي بمسنده وإذا تعارضت النصوص فهننا بوصول سادتنا ليوم حتنا تدين إنا نرى التقليد داعا قاتلا عجبا يلقون عن الطريق لأبتدين ونحارب التقليد طول زماننا مع ربنا للعالم بالمتجاهدين وإذا بدانا بجدك بجذور عن كل قلب خائف متردد وإذا بدانا بجدك بجذوره عن كل قلب خائف متردد لو تبصروا بقوانا في علاقاتنا من عالم أو طالب رشد رشد من عالم أو طالب رشد رشد لرأيت علما واتباعا صادقا لسنة الجبار يبغونك ربهم قل زينة الدنيا مصابي وجودا طلعوا على دنيا طلوع القرقل وارث النبي وأحسن في إرثه وعلى تهدي القبيح المعتدل وأنا في الدنيا وما أجملها اللهم اقصدنا فنعم المقصد ليس المناسب همنا ومرادنا كلا ولا سرب الخطيئة نبتدئ يا معشر الإخوان سيروا وأرشدوا وتقوا بناصر الواحد المتفرد ولتعلموها للبرية كلها إنا بغير محمد لها نقتدي ويترونها للبرية كلها إنا بغير محمد لمنقتد الدين قال الله قال رسوله وهما بدين الله أفضل مرشدا وهما بدين الله أفضل مرشدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك في مولانا الحمد لله ọlọ́run bá irú pé òun náà ló ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wọn àbẹ̀lọ́run kọlọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run ọba kọlọ́run kó bí wá jẹ́ ní mùsùlùmí àbẹ̀lọ́wọ́n ọba kọ́lọ́n kó ṣíwájú ní àlìjánná pẹ̀lú sábàbí islam lẹ́yìn wá gbà náà orí tọ́lọ́wọ́n ọba tún ṣe fún wa èyí tó jẹ́ pé ó tún jẹ́ ọ̀kan nínú àwọn orí tó tóbi tọ́lọ́n ṣe fún wa òun náà ni pé ọlọ́wọ́n ọba fún wa ní àlàáfíà àlàáfíà tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa òun la fi lè jókòó báyìí ọlọ́mọ ń gba àlàáfíà náà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́n kó wà fún ọ ní àlàáfíà lẹ́yìn wá gbà náà òun náà ni pé agbègbè wa tá a wà yìí ọlọ́run bá fi wá ní ọkàn balẹ̀ ní agbègbè yìí ìfọkànbalẹ̀ kọ́lọ́n máa yọ kúrò ní agbègbè yìí gbogbo àwọn agbègbè ìtọ́jọ́ pé wọn ò ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ sí i ọlọ́run kó wá sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè náà bọ́lá wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí abẹ́rọ̀hún ọlọ́run ṣe àìsànú ẹnì kọ̀ọ̀kan wa èmi tí màá máa bá wa sọ ọkọlọ́njẹ yí ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ẹ̀yin tí ẹ máa gbọ́ ọkọlọ́njẹ kẹ́yìn náà rí ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ọlọ́njẹ kó yí ọ̀rọ̀ náà jọ sí àti ọlọ́njẹ kó sí wa láǹfààní. la haula wala quwata illa billahi alazim. Tafsiri wana Suratul Isra kura 17 aya 30 aya 45 wọ́n kà fún wa aṣọ tó máa jìtà àbàdí lánàá fún wa kò rí pé a máa bá tafsiri wa tó nílò bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó sọ fáànàbí pé ìgbàkigbà tí ìwà ànábì bá ń ka kùránì ọlọ́ni àwọ̀ ọlọ́run á máa ṣe bẹ́yìnàkà láàrin rẹ̀ وبين الذين لا يؤمنون بالآخرة àti láàrin àwọn kèfèrí tí wọn ò nígbàgbọ́ sí ọjọ́ gbèndé alkiyama. ọlọ́ni a ṣe gàgá kan síbẹ̀ àwọn àfáà kan sọ wípé màsítúrọ̀ yẹn orí pé gàgá yẹn yóò tún wá méjì. á tún gàgà yẹn náà àwọn àfọ àwọn kan sọ igbe rárá gàgà èyí tí máa ń dí nǹkan ó máa jẹ́ pé sùn mọ̀fóòl tó túmọ̀ ismail fa e àwọn kan sọ igbe gàgà ni èyí tí a ní jẹ́ kí àwọn kèfèrí orí á ṣàtàrà fún àwọn kèfèrí wọn ò ní lè rí ni kò sáà sí ètò òfin gàgà nígbà táwọn nígbà tí ń ka kùránì lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọn ò nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dàkẹ́yàmà wọn ò ní lè máa rí ànábì ohun rẹ̀ nìkan òun náà ni wọ́n máa gbọ́ náà. وجعلنا على قلوبهم أكنة gbogbo àwọn kèfèrí tí wọn ò lè rí ànábì yìí ẹni bá jẹ́ gbé nínú wọn dáwà ànábì tún máa jẹ́ tiẹ̀ tọ́lọ́wọ́n bá ti kádàrà wípé òun ó padà jẹ́ ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ànábì òun ó máa ránàbì ṣùgbọ́n ọ̀rọ̀ wa ti ní pé ó ti parí ìgbésí ayé rẹ̀ pé kẹfẹ́ nílé rẹ̀ parí ìgbésí ayé ẹ̀sìn báníbi bá ti ń ka kùránì ọlọ́run níjọ́ máa rí ànábì ọlọ́wọ́ jáná alákùnrin bíi akéwìnà ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfẹ́ rí yìí ọlọ́run ní àwọn ọlọ́run ọba ti ṣe síbi inú ọkàn wọn àkínnàtàn àwọn nǹkan tí máa dí ọkàn tí ò jẹ́ kí ọkàn ó lè máa gbọ́ títọ́ ọlọ́run ọba ọlọ́run ọba láti fi sínú ọkàn wọn. ayíyàfukọ ohun ọlọ́run nípa gbé kí wọ́n gbọ́ Kùránì yìí ò lè gbọ́ yé mọ́ láéláé torí pé nǹkan ti di inú ọkàn wọn. torí ẹ̀ ló jẹ pé kí wọ́n máa rí ànábì àtúnwá aṣọ di èèwọ̀ fún wọn wọn ò ní jẹ́ tí wọ́n máa rí ànábì náà. ọlọ́ni jàǹdà fi àdá ni ọlọ́ni ẹrù tó wúwo wọ́n ń pè ní wákìrọ̀ ọlọ́run a ti gbé ẹrù tó wúwo sínú etí wọn wọn ò ní gbọ́ nǹkan kan nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tí gbígbọ́ yóò wá sí wọn ní àǹfààní. وإذا ذكرت ربك في القرآن وحده. ọlọ́run ìwọ ànábì ìgbàkigbà tó o bá ti ń dárúkọ ọlọ́run ọba rẹ tó jẹ́ pé ọwọ́ ń ka ọ̀rọ̀ ọlọ́run jáde fil Qur'an nínú alukur'an tó yẹ pé ó kọ ọlọ́run nìkan òun náà lọ ń dá níbẹ̀ ọlọ́run nígbà tí wọ́n ti wọ́n ń gbé kọ ọlọ́run ọba adébúrò ọdún kakura ńlọ ọlọ́wọ́ ọbẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ nípa ọlọ́run ọ̀ka ọ̀rọ̀ nípa àwọn àtitóbi ọlọ́run ọ̀ka ọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́run tó ọba ti bẹ̀rẹ̀ sí ka ilé ìgbà ọ̀rọ̀ ni jẹ́ máa ti ń gbọ́ báyìí kí wọ́n ṣẹlẹ̀ sí wọn. ọ̀rọ̀ ni àwọn kèfèrí wọ́n ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ ni wọ́n arọ̀bù wọ́n ọ̀rin wọ́n lọ wọ́n àdìbà wọ́n yẹ̀yìn padà lẹ́ni tí wọ́n máa sáré lọ lẹ́ni tó gbẹ̀gbẹ̀ fún rán ní ẹni tí wọ́n máa sá lọ ni wọ́n máa sá kúrò níbi tí wọ́n ti ń ka Kùránì yẹn táwọn bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan ní ń sọ tí bá yẹ ní sọ̀rọ̀ míì tí bá ń ka bí ìtàn yẹn míì bí àwọn ìtàn àwọn ànábì ọlọ́run wọn lè dúró kí wọ́n máa gbọ́ bàbá ìgbọ́rọ̀ ọlọ́run bá pọ́nbélé lọ́wọ́ sọ pé kọ́ máa ka ayatu kùrìsì kọ́ máa ka àwọn ayàtọ̀ yẹn pé kùrìwọ́n lọ tẹ́bí ọ̀rọ̀ ọlọ́run nìkan lọ sọ àwọn kèfèrí wọn mú eré ni wọ́n máa sá lọ ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa la mà bìmá yẹsẹ̀mì òun na bí i ibi na ilé ìka nígbà tí wọ́n ń tẹ́tí sí wa ànábì àwa la mọ nǹkan tí wọ́n ń tẹ́tí sí àwa a mọ nǹkan tí wọ́n ń tẹ́tí sí wà ní tẹ́tí sí wa ànábì tẹ́lá tó sọ fún ọ wípé ìgbà báyìí ni wọ́n sá lọ ìgbà báyìí òun ó dúró àwa la mọ nǹkan tí wọ́n ń tẹ́tí sí nígbà tí wọ́n tẹ́tí nígbà tí wọ́n tẹ́tí sí ọ ọlọ́run àlá mọ̀ náà. ọlọ́run ni àwọn alátún mọ̀ ìdè òun nàjúwà nígbà tí wọ́n bá ń ṣe mítìn láàrin ara wọn tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ àjọsọ láàrin ara wọn tí wọ́n bẹ kẹ́nìkejì ọgbọ́ gbogbo tí wọ́n máa ń sọ ń bẹ̀ lónìí àwa la mọ̀ ọ́ so gbogbo information la máa kàn fún ànábì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí. إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا ọlọ́ni àwa la tún mọ̀ ìgbà tí àwọn alábòsí àwọn kèfèrí yìí nígbà tí wọ́n máa ń sọ fún àwọn tó di di mùmínì pé intẹ̀tẹ̀bìúnà intẹ̀ntẹ̀lé kò jẹ́ illa rajulan mas'uran àyàfi ọkùnrin kan èyí tí wọ́n ti padàn lára rẹ̀ ẹ̀ẹ́dá bá dẹ̀ padàn lára rẹ̀ wọ́n lè pè bí wèrè ọkùnrin kan tí wọ́n ti padàn lára rẹ̀ òní àìmọye orúkọ ni wọ́n mú wá nínú mítìn wọn lọ́lọ́run bá fi wá sọ́nù ayá ilé pé náà. انظر كيف ضربوا لك الأمثال ọlọ́ni wa òjíṣẹ́ ọlọ́run ọba wò ó kẹ́fà dọ́rọ̀bù lákàlẹ̀ amsal bí wọ́n ti ń fi àwọn oríṣiríṣi àpèjúwe lélẹ̀ fún ọ táwọn kan pè ọ́ lóní dán táwọn kan pè ọ́ lẹ́ni tí wọ́n mọ́ táwọn kan pè ọ́ lóní fá táwọn kan pè ọ́ ní òpùrọ́ gbogbo ìgbà tí wọ́n ń pè ọ́ pátá wò ó ìgbà tí wọ́n máa fìjú ìwà. tọ́wọ́ dé gbogbo wọn pátá yáyá òun náà ni wọ́n wá sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà àti tọ́lọ́wọ́n ọba dọ́lù wọ́n sọ àwọn èèyàn nù àwọn náà tún wá ṣe kí ni wọ́n tún wá sọnù fàdọ́lù wọ́n ti sọnù. So àwọn atẹ́gbẹ́ àkèbèrè sọnù tó ti bẹ́ẹ̀ náà fa àdọ́ mú ọdún sọ àwọn èèyàn nù ọlọ́run kí ni ara fàlà. fàlà yẹ́sítẹ́ ti rò àṣẹ̀bílá. ọlọ́run fàlà yẹ́sítẹ́ ti náà wọn ò wá rí agbára láàrín ọ̀nà tí wọ́n lè gbà tọ́jú wípé ọ̀nà tí wọ́n lè gbà kankan tó wípé wọ́n fi wá di ẹnì tó wípé wọ́n sọ pé àwọn sí àwọn tí àwọn sí lọ́nà àwọn rí wọn sí lọ́nà wọn ò rí ọ̀nà kankan èyí tó pé wọ́n lè gbà náà. وقالوا أئذا كنا ọlọ́ni àwọn kèfèrí sọ pé àyíká kúnna ìwà ọ̀màn ṣé nígbà tá a bá ti di eegun wàrúfáátá tá eegun wá tún ti di nǹkan tó ń gbọ́n àyìnlá làwọn bí àwọn sọ ọ̀nà kọlù yọ̀dí ilá. ṣé àwọn wà jẹ́ ẹni tí wọ́n ó gbé dìde táwa jẹ́ kọ́líkọ́n jẹ̀díìdàn táwa jẹ́ ẹ̀dá tuntun sáwa wa lè padà wá lọ di ẹni tí ó jẹ́ ẹ̀dá tuntun sòṣèṣe bẹ́ẹ̀ náà. òǹkóònù ìjà rọ̀tà àwọn àdídá. ó ní sọ fún wọn pé a gbé yín dìde ẹ̀yin ẹ di òkúta àbí kẹ́ ẹ di irin ìtẹ́ ẹ bá rí kẹ́ ẹ dà àwọn ọlọ́run bó gbé yín dìde. No. أو خلقا مما يكبر في صدوركم ọlọ́ni àbíkẹ́ di ẹ̀dá kan tí nínú àwọn nǹkan tó ṣe wípé ó tóbi náà ní pé a kíní ìtóbi o déyàn bá dì í ọlọ́run lè dáyàn padà ọlọ́run ní kẹ́ ẹ dì í ọlọ́ni àgbẹ̀ yín náà. bàtà yà kó lóun náà yóò rí lónà àwọn kèfèrí tó wá sọ báyìí pé ta lẹni tí ó dá wa padà gan-an náà. Ìwọ àdẹ́bí sọ fún ọ pé ẹni tó dá yín níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àkọ́kọ́ òun náà ni yóò dá yín padà. Tọ́ ọ bá ti sọ báyìí tán, wọ́n wà mírí, wọ́n mírí fún ọ so wọ́n mi rí so lẹ́wọ̀n àbájábá mi rí wọ̀yàkù wọ́n wà ní ìgbà wo gan ni ọ̀wà ṣẹlẹ̀ ń gbà náà. kò lásà ayẹyẹ kò nàkọ nígbà. sọ fún wa wípé ó fìdí múlẹ̀ wípé ó ti jẹ́ nǹkan tó súnmọ́ wọn tí ó sì méjì bẹ́ẹ̀. يوم يدعوكم فتستجيبون بحمده ọlọ́run ọba níjọ́ náà yàwó máa yẹ di ukùn ọjọ́ tí ọlọ́run ọba ó máa pè yín níjọ́ náà. gbogbo ẹ̀yin kèfèrí ẹ sì máa dá ọlọ́run ọba lóhùn lójú ẹsẹ̀ ẹlẹ́gbẹ́ ẹ̀tún á máa dúpẹ́ fọlọ́run ọba lórí gbogbo nǹkan ló ṣe fún yín tẹ́ẹ̀sì dúpẹ́ ìgbà tẹ́ wà láyé. wọ́n ta wọ́n تمسون إن لبثتم إلا قليلا ẹ wà á má má dájú wípé gbogbo ń tẹ́ ẹ tó nǹkan kan àyàfi àsìkò díẹ̀ so ibi tá a bá tẹ̀ sí ìdí lánàá olùgbẹ́ náà ó ti bẹ̀rẹ̀ àyà fún wa so wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyà tí ìyàfẹ́ kàwé ni so abẹ́lẹ́ ń kọ́ lọ́n sọ́dọ̀ bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم يوم يدعوكم فتستجيبون بعمله وتظنون إن لبثتم إلا قليلا وقل لعبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشاء يرحمكم أو إن يشاء يعذبكم ولا أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنهم منكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا وإن قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مكتورا ọlọ́run bá tí ọlá rẹ̀ já ó ń ṣàlàyé fún wa ní àná Suratul Isra Quran seventeen aya fifty two ọlọ́ni yẹ́wò máa yẹ di òun kan. يوم يدعوكم فتستجيبون بحمده ọlọ́run ọba ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba ó ń jẹ́ kí wọ́n máa mà wípé kánàbí ò sọ fún wọn ọjọ́ tí ọlọ́run ọba yóò máa pè wọ́n so ọjọ́ tí ọlọ́run ọba yóò máa pè wọ́n pípè yìí ó jẹ́ pípè kìí ṣe ti àdúrà tó gbé dàá a máa jẹ́ àdúrà pípé kéèyàn ó pé gbogbo àwọn èèyàn pátá yányán so tọ́lá bàbá wa pé àwọn èèyàn yìí ọlọ́run bá ń pè wọ́n kò sẹ́dá kankan tí ò ní gbọ́ ìpèpè ọlọ́run tọ́lọ́run bá máa pè wọ́n ọlọ́run bá ń pè wọ́n lájẹbí kí alukó máa bọ̀ wá kí wọ́n máa dìde nínú sàárè so ìpèpè tọ́lọ́run bá máa pè wọ́n yìí ó lè jẹ́ pé ìpèpè yìí ọlọ́run gangan òun náà ni ó pè wọ́n tí ó sọ pé gbogbo yín pátá yányá ẹ máa bọ̀ wá ó lè ṣe pé ìpèpè èyí tí Israfil tó máa pe àwọn èèyàn ìtọ́jọ́ pé òun náà ni ó fa fèrè fún gbogbo àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn ó fi dìde nínú sàárè láti lè wá dá ọlọ́run ọba lóhùn ó yẹ pé náà ọlọ́run ọba ń rìn fáàsì ìkan nínú méjèèjì. òun náà ni ó máa jẹ inú kó jẹ ìpèpè ọba gangan fún ara rẹ̀ tí gbogbo ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run àwọn kan kò pé ọba ò kì í sọ̀rọ̀ àwọn nínú ìgbàgbọ́ báyìí sọ wípé ọba fẹ́ sọ̀rọ̀ yóò fi ti ọ̀rọ̀ sí ara nǹkan ni. kíní ẹ wà á sọ̀rọ̀ pé ọlọ́wọ́n bí sọba tí ọgbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn ọgbọ́dọ̀ gbọ́ agbọ́dọ̀ gbarí eléyìí ẹ̀rí táwọn fún ni wípé ìgbà tẹ́lẹ̀ bá máa fi ti nǹkan ara nǹkan irú Musa ìgbà tí ọlọ́wọ́n ọba bá sọ̀rọ̀ ní òkè túrìsì náà ń bá sọ̀rọ̀ kíní sọ wípé ìní rọ̀ fákìlánà àlẹ́yìká ṣé ìgbàlọ́ ọba fìtì ọ̀rọ̀ sí la ni wọ́n máa sọ pé ìní anarọ̀ buka ìbí lọ́lọ́run ọba rẹ̀ kọ̀bá láàka ìmú bẹ́ẹ̀ sọ látara bẹ́ẹ̀ àìmọye wàhálà làwọn kan ti ṣe síwájú ìgbà tí wọ́n sọ fún wa pé wàkàlámà lọ́ọ̀rù Musa tẹkílíman ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ àwọn kan wá lọ yí padà wọ́n ní àlọ́ọ̀rù yẹn màfúrúbì lẹ́ẹ̀kọ́ jẹ́ Musa nìkan lọ bá ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run ọba Musa sọ̀rọ̀ àwọn afọ sọ fún mi pé aya mi wà ní Kùránì pé wàkàlámọ̀hù rọ̀bùhù ọlọ́run ọba rẹ̀ ó sì bá sọ̀rọ̀ eléyìí yí padà lọ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ rẹ̀ ọba ni ọba tí máa ń ni gbogbo pípẹ́ lọ́wọ́ pé ya Musa ya Ibrahim yàdàrú tó wà ní kùránì ọlọ́run ọba pè wọ́n ní pípé ohùn ní báyìí ìtọ́jú pé ohùn wà ń bẹ̀ kò dẹ̀ sọ pọ́lọ́run ọba wá jọ ẹ̀dá rárá so lábẹ́rẹ́ abẹ́ ìtumọ̀ tó wà ń yàwó máa yọ di ùkùn. yàwó máa yọ di ùkùn sọtẹ́sítẹ́jì ìbòrò àbẹ̀hánde. ìtumọ̀ ni pé ọlọ́run ọba gangan fún ara rẹ̀ ó máa pè yín àbíká ni ọlọ́run ọba ó pè yín biwasitati Israfil pẹ̀lú pé kó ní kí Israfil ló sọ fún yín pé gbogbo yín ẹ dìde lẹ̀ náà ọlọ́wọ́n ní. ọlọ́run ní ẹ da ọlọ́run ọba lóhùn ní ìdálóhùn ìjuwọ́jú sẹ́lẹ̀ òun lẹ máa máa dá ọlọ́run ọba lóhùn bí amúdí yìí kódà ẹ tún dúpẹ́ fọlọ́run ọba lè má fa aláwo bíkùn pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba ṣe fún yín ẹ tún dúpẹ́ fọlọ́run ọba nígbà náà ẹ dìde ńlẹ̀ ní ẹni tó ṣe yí pé ẹ tún wá máa jẹ́ ẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba àwọn afáàgbà pé dídúpẹ́ fọlọ́run ọba yìí nínú ọkọ̀ jẹ́ wípé gbogbo tẹ́ẹ̀dúpẹ́ rẹ̀ ńgbà tẹ́ ẹ wà láyé ẹ bẹ̀rẹ̀ sí máa dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba ìyẹn tí àwọn tó ń jẹ́ àwọn kèfèrí tàbí kí wọ́n máa dúpẹ́ lórí wípé àwọn ò ní mọ̀ pé yíyà tó ń bẹ̀ wá jẹ́ àwọn lálìkí àmọ́ torí pé wọ́n ti jẹ̀yà nínú sàárè wọ́n tún á wò wípé báyà àwọn tó fẹ́ padà lọ síbi ìṣẹ̀mí ni tọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀ káwọn tún padà sílé ayé káwọn tún á lọ tún ṣe ń bẹ́ẹ̀ ẹ máa dáhùn ẹ wà máa dúpẹ́ bọ́lọ́n pé ah wọ́n ọlọ́run tó tiẹ̀ làwọn kó níbi ìyanu sàárè bóyá ìrọ̀rùn lábẹ́sẹ̀ kí ni ó látúfẹ́ lọ bá ni ọlọ́run lẹ́yìn wọn gbà náà kílẹ̀ tó wá máa sọ. ọlọ́run ní wàtazùnú ọlọ́run ní àwọn èèyàn yìí. wọ́n wà á bẹ̀rẹ̀ sí í máa jẹ́ ẹni tí ó máa mà dájú ọlọ́ni ẹ wà á máa mà mà dájú níbẹ̀ àbí kó jẹ́ pé ẹ máa wá máa lérò níbẹ̀ pé ńlá bí sùn pé gbogbo nǹkan tẹ́ ẹ lò pátá yányá láyé kò ju kí n lọ o ńlá kọ̀ọ̀lì ìlànà àyàfi àsìkò díẹ̀ òun náà ni ẹ lò. ìyẹn ló fi jẹ́ pé nínú àyà kùránì ó ti ṣàlàyé fún wa wípé àwọn èèyàn wa yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí gbólóhùn tí wọ́n máa jáde lẹ́nu wọn nígbà tó bá dijọ́ gbéǹde alkiyama ìkan nínú ẹ̀ ọlọ́nìkà annahum. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lọ́jọ́ tí wọ́n bá rí ọjọ́ gbèdé alikiyama. لم يلبثوا إلا ọlọ́ni tí wọ́n máa wò ni pé kí làwọn lè láyé kọ̀ọ̀lì láǹtọ̀dọ̀ tí wọ́n nìyẹn àṣìyàtàn wọ́n ní ìrọ̀lẹ́ kan péré òun làwọn lè láyé àọ́dún àá àbáwọn lo àsìkò ìyálẹ̀ta kan péré láyé gbogbo eléyìí ò lè ju six hours lọ téèyàn bá lò ó nígbà téèyàn lo aago méje àárọ̀ títí àbẹ́yẹn lò láti bí aago mẹ́fà kọjá títí tó fi di àsìkò zuri gbogbo eléyìí òun náà ni wọ́n ń pè ní pé èèyàn lò bí wákàtí mẹ́fà àṣìyàtàn àbí lọ́wọ́ ẹ̀yìn zuri. E títí tó fi wá di àsìkò tí mọ́gìrìbì tó òun náà láti máa ń pè ní àṣìyàtànà àbí nígbà míì kó di àsìkò ṣáì ọlọ́ni tí wọ́n máa lérò pé àwọn lò nìyẹn so nínú àyà míì nínú sọ́ọ̀tù tọ́ a ó ní ńlá bísùn ńlá yawman ó ní ńlá bísùn ńlá yawman ntí ẹ máa sọ náà ni wípé ẹ̀yin ò lò ilà yàwó mọ́ni àyàfi ọjọ́ kan ọjọ́ kan yìí tó bá gbé ọ̀sán ni wọ́n bá gbà lérò ó máa jẹ́ twelve hours tó bá gbé odidi ọjọ́ ni wọ́n gbà lérò ó máa jẹ́ twenty four hours so ibì kan wá wà nùsùwàtú rome aya fifty five oníwàyà ó mà takùn sáà ọlọ́ni yóò ṣe mo lè mo jèrè mọ́ wọn màá ládìsún gẹ́rọ sáà ọlọ́ni ọjọ́ tí àlìkè àmọ́ máa nàró àwọn tí wọ́n jẹ́ mo wọ́n bẹ̀rẹ̀ sí í máa búra níwájú ọlọ́run báyìí wọ́n ní àwọn olo àyàfi kí ni o wákàtí díẹ̀ tẹ́lá yẹn ni pé gan ní sáà òun lè wájú wọ́n làwọn lè wájú five minutes lọ ó lè má ju ten lọ ó lè má ju fifteen minutes lọ tó gbé sáà ìnáwó gbogbo jẹ́ wákàtí kan ìyẹn sáà jẹ́ wípé àwọn àsìkò péréte díẹ̀ làwọn kan lò ọlọ́ni kàdáárí kàkánú yóò òfàkù ọlọ́ni bí àwọn kébèrè wọ́n ti máa ń parọ́ láyé náà nìyẹn so lẹ́wọ̀n àgbà náà nínú sọ́ọ̀tù mùmínún ọlọ́ni kọ́ọ́lá kamla biston ọlọ́ni mélòó ni nǹkan tẹ́ ẹ lò filẹ̀ ardi adadasinin ọlọ́ni àìmọye nǹkan tẹ́ ẹ lò lórí ilẹ̀ ẹlẹ̀ tó jẹ́ àìmọye ọdún lẹ́nu lórí ilẹ̀ ẹlẹ̀ kọlu labisna yauman wọn ò ní ọjọ́ kan péré la lò àwùbáàdọ̀ yaumin àbí díẹ̀ nínú ọjọ́ fasa alilẹ̀ àdì béèrè ọwọ́ àwọn tí wọ́n bá mọ nǹkan ká so látara bẹ́ẹ̀ olóyè pé àwọn kèfèrí gbogbo oníkálukú wa ń lò láyé yìí ìwọ̀n àbá táwọn agbára fẹ́ mọ̀ pé wọ́n àbá la lò tá a bá ti wo ẹ̀yìn àwọn àyè kan wà tẹ́ pé ọdún tẹ́nì kọ̀ọ̀kan wá ló ń bẹ́ẹ̀ ó lè tóbi ọdún mẹ́fà tẹ́ ẹ bá wo ọdún mẹ́fà bàtẹ́ yẹn ló ń bẹ́ẹ̀ èèyàn ó rí i pé kò ní tó nǹkan mọ́ níwájú èèyàn rárá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí òwò tẹ́yàn dẹ́ lò yìí tẹ́ wọ́n á ní kí wọ́n á máa ṣàlàyé ìtàn ara èèyàn nísìnyí máa ṣàlàyé tan ara rẹ láti bẹ̀rẹ̀ tó ti mọ́jú ló ti sìn gbogbo ló fi sọ àsìkò péréte náà ni tó ẹgbẹ́ àsìkò gígùn òun náà la sì lò eléyìí ṣàlàyé fún wa pé ká má wéṣì àsìkò wa dànù ká sọ àsìkò dáadáa àsìkò yìí ṣe ìdájọ́ ẹ̀ máa fi ra rè kéèyàn orí pòun sọ dáadáa kó lò ó torí bí a bá ti lo àsìkò yẹn kọjá ó wá máa kéré kò ní nítumọ̀ mọ́ ọ̀dẹ́ bá fi ṣe nǹkan gidi ìgbàlẹ́ àfi ṣe oní so tafsiri ti ó ṣàlàyé fún wa pé illa bistun illa qalila. ọlọ́ni ẹ máa lérò yìí pé ẹ ló nǹkan kan láyé àyàfi àsìkò díẹ̀ náà. وقل لعبادي يقولوا التي هي أحسن. nínú àyà eléyìí ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa níbẹ̀ abala méjì làwọn afọ́ntẹ̀f sírì òun ni wọ́n lọ abala alákọ̀ọ́kọ́ ó wà láàrin bẹ́yìnà alimọ̀mìnínà wàlìkàfìrìnà abala àkọ́kọ́ nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni láàrin bẹ́yìnà alimọ̀mìnínà fakọ̀tì láàrin àwọn mùmìnì. òun ni abala ẹlẹ́ẹ̀kejì so abala alákọ̀ọ́kọ́ òun la máa lọ ọlọ́run sọ ó ti sọ fún gbogbo èmi àti ẹ náà nìyẹn ọlọ́run ìwà ànábì kúlì ìbáàdì. ọlọ́run ìwà ànábì sọ fún gbogbo àwọn ẹrú sí mi yàkúlù kí wọ́n máa sọ. So, ìyẹn ni pé àyà kúlú bí kúránì ti máa ṣe ń gbà mí nìyẹn àyà kúlú kí wọ́n máa sọ ọ̀làmù amúlù yíyà kúlú wọ́n gbọ́dọ̀ máa sọ kí ni alẹ́ ti ìyà àṣàn nǹkan tó bá dá òun náà ni kí wọ́n máa sọ nígbà tí àwọn ẹni tí mùsùlùmí. nígbà tí wọ́n bá jọ wà àwọn afá sọ fún wa pé àyà tó túmọ̀ àyà yìí ni wàlá tujadilu alal kitabi illa billati ya ahsan àwọn tó bá jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí ẹ má máa bá wọn jiyàn àfi pẹ̀lú nǹkan tó dáa ní kẹ́ ẹ máa bá wọn fi jìnnà ọlọ́run sọ fún Musa àti Harun tẹ ẹ bá dọ́dọ̀ fèrè áhùn fàkúlàlàwù kọ́ńlàlàjìnà ọ̀rọ̀ tọ́rọ̀ ni ẹ bá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sábà nàbí àdúgbò àwọn sọ̀hábà ọ̀rọ̀ ni wà látàṣubú lẹ́dínà yẹ̀dínwúnà mi dúnilá ẹ má máa bú sàtáwọn kébèrè ń sìn lẹ́yìn ọlọ́run fàyàṣubú lọ́ọ̀à káwọn náà má bàa lọ bú ọlọ́run adìwọ́ ń bìgẹ́rì ilmin tí àwọn ọlọ́run bá yín sọ̀tà tí èsì gbígbẹ́ yá ìmọ̀ kankan oni bẹ̀ lọ́dọ̀ wọn. ọ̀gbẹ́ ẹ má bu kèfèrí tẹ́ ẹ bá fẹ́ bá kèfèrí sọ̀rọ̀ ẹ bu tẹ́ ẹ bá fẹ́ bá wọn tí wọ́n jẹ́ aláìní gbàgbọ́ sọ̀rọ̀ ẹ má bu wọn ìtumọ̀ àkọ́kọ́ táwọn afáà nìyẹn pé ìtọ́ bá dáa ni kẹ́ ẹ máa sọ so wọ́n wọ́n pé sórí tí ẹ pé báyìí tó fi pé mẹ́ta lẹ́yọ ṣé tírì sórí dúró lójú lẹ́yọ kan sọgbọ́n ìgbésí orí ẹ̀ pé ẹ̀ òun náà inú lọ inú òbí kò ní gbọ́n tó fẹ́ wí torí kí ni a fi ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni o inna shaitan yanzagu bainahu. inna shaitan yanzagu bainahu. ọmọ bí àwọn kèfèrí èṣù yanzagu bainahum òun tiẹ̀ òun ní í sẹ́rí òun ní í ṣèbàjẹ́ láàrin wọn yanzamu bainahu èṣù kéde kíkẹ́ fèrè gbádùn òun ọ̀nì ọmọ àṣebàjẹ́ kọ́ máa bá yín sọ̀tà kọ́ máa èṣù ní wọn bí a so dídìrín ní ọgbọ́dọ̀ bá ṣe báyìí ni so èṣù máa ń wà bàjẹ́ láàrin àwọn kíni o kẹfìrí náà. إن الشيطان كان للإنسان عدوا مبينا ألا مربيس كان للإنسان ìdọ́jẹ́ fún ọmọ ènìyàn òun náà ni àdúwàn mùbínà ọ̀tá tó fojú hàn ní kọ̀fẹ́ òun ní ọ̀fẹ́ kéèyàn gba ẹ̀sìn lóbi jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ bá ní imán ẹ má máa kà máa bú àwọn tí ò tí ní imani ẹ máa ṣe dáwà yín nínú uslubu dáwà ní pé kéèyàn ṣe dáwà pẹ̀lú rírọ̀ èèyàn ṣe dáwà pẹ̀lú líle rírọ̀ lèèyàn máa ṣe dáwà ọlọ́ni ẹ máa sọ nǹkan tó bá jáde jáde tó bá dáa jáde lẹ́nu yín èṣù ni òjá àwọn yẹn ó gbà tọ́lọ́hún tẹ́ bá ní ti wá wọn ìgbà rẹ̀ rí afa yìí afáàrùn yìí ẹ̀rọ ìwé gbé tẹ̀sùbá kọrùn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wájú ẹ̀ pé afáàrùn ah, àfa tó títí títí tí ọmọ ti ṣe títí dèrè dálámù so oní èso ọba rẹ oní àlọ́wọ́ so ọwọ́ àwọn bú súnà súnà wo ló gbé káàkiri ṣé wọ́n lè wo súnà dáná bì ní so ẹnu ààrẹ oníwà máa bú ọ so àmọ́ wá bá àti báyà sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóun la ti fẹ́ pé yẹn lákèésì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó sùn dúró lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá ní wọ́n fẹ́ rẹ èṣù lọ́wọ́ tó látara bẹ́ẹ̀ èyí búbúbú ní ìmọ̀ rẹ èṣù lọ́wọ́ ni ìmọ̀ àpèyàn ní gẹ́gẹ́ ìdọ́ pé burú tí ó máa dùn yẹn ìmọ̀ rẹ èṣù lọ́wọ́ ni tó látara bẹ́ẹ̀ wí láti sọ pé kó tún pọnlé kó pọnlé dáadáa lára nǹkan tó yẹ ni o lára nǹkan tó dáa ni púpọ̀ sọlọ́bí jẹ́ pé inú àwọn àfáà wa oníkanú àwọn àfáà wa ó ń bá ẹni tó pé tọ̀rí kọ̀ ni wọ́n jọ ń ṣe debate wọ́n jọ ń ṣe debate so ẹni ẹ sì ti ń gbọ́ nǹkan tí àfa sọ dáadáa àsìkò òun wá tó so wọ́n á wò pé ìwọ náà ni kò bọ́ wájú kó kírun fún wa so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kọ́dà nínú àwọn èèyàn ló ń bẹ pé kò tí ẹni gbà kẹ́nìyàn kó kírun fún òun gangan ni máàmù so ìgbàgbọ́ nìkan ni máàmù pé òun ò lẹ́nìkan kan àbí wọ́n tó rí ọ̀gá rẹ̀ tí fún ní tí ń fún tẹ́lifíà òun náà lè jẹ́ pípọ́ lè ní pé kí ni o kọ́ bọ́ wájú kí ó kírun fún un so gbogbo eléyìí nǹkan tó kù púpọ̀ ni so látara pé ẹ̀ ń sọ pé ẹnìkan tí mọ́ni ò ti tó gan kó kírun kò tí sọ pé nǹkan kan so látara bẹ́ẹ̀ òun náà tún ní gbà ah, ọmọ pé òun lè ẹ̀tún á bá sọ̀rọ̀ ọlọ́run yóò sì ti bẹ́ẹ̀ lọ́sìn máa gbọ́ràn lọ so látara bẹ́ẹ̀ ká rí pé à ń ṣe dáwà wa dáadáa lóbi jẹ́ pé ọlọ́run ọba ń sọ níbi bíi pé ká ṣe dáwà wà ká mọ̀ pé iná ṣètò ọ̀nà káánà lè ìsàn àdóhùn àmúbínà. Inna ash-shaytana kana lil-insani aduwwan mubina. Èṣù ẹ̀ e, ọ̀tá lọ́jọ́ tó fojú hàn lọ́dọ̀ àwọn tá a jọ mi ènìyàn ọlọ́ni pàtàkì dúró àdúwà nínú súra mi ọlọ́ni ẹ̀yin náà yẹn èṣù ní ọ̀tá. wọ́n dáa dàgbé èṣù máa lọ́wọ́ sí ẹ̀ sọ̀rọ̀ à ń bẹ̀ ìgbà mi àdébẹ́ kéèyàn dákẹ́ òun ló ṣàǹfààní ju kéèyàn sọ̀rọ̀ lọ èdè àbá sọ̀rọ̀ ó lè ba nǹkan jẹ́ gbogbo ènìyàn máa ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan sọ èèyàn máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí nìkan wa ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà sọ fún wa ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ èṣù náà tún rìn láàrin tiwa náà torí pé èṣù òṣìṣẹ́ ọlọ́run ọba náà àdìsí tọ́wọ́ nu Bukhari kọ̀dí àyíṣà sọ àyà àbúdà hù alimusulmuna fi jaziratil arabi èṣù ti já kàn ẹnì ọgọ́ ìlú ọgbẹ́sù ló ń fẹ́ máa sìn mọ́nà mùsùlùmí ẹnì ọgbẹ́ náà ní bá ti jẹ́ gidi tó jẹ́ mùmí ní gidi àwọn kèfèrí ní máa sọ báwọn fẹ́ sin èṣù wọ́n lọ gbé òòsà kalẹ̀ ni wọ́n máa sin òòsà bẹ́ẹ̀ mùsùlùmí ti wọ pé àà ah, ah. níbẹ̀ ni wàá dáwọ́ pé ọlọ́mọdé orí náà gbèsè ayé mi ọlọ́run nìkan òun ni mo gbà pé òun ni ẹyọ kan péré níbẹ̀ ìyìn ló pé nǹkan mí lọ́lọ́run ìdè bọ́lá ń jẹ́ mẹ́ta láéláé mọ́ ìwọ bó ti mọ nínú ẹ̀mí rẹ̀ pé àà ah, wọ́n yà pa mí síbi eléyìí ni èṣù náà ti wá já kàn lọ́dọ̀ mùsùlùmí ṣùgbọ́n ìlà fi tààrí náà kọjá kàn níbi pé bóò ni mo ti fẹ́ dàrin rù èso ọjà kàn níbi gbogbo kí ni o bóò lòun ó ti dàrin rù tí wọ́n fi máa rí ààrẹ pé wọ́n ló ní ìmánì jù àwọn kan ò ní ìmánì tó ọ èso ọmọ wa ọjà kàn so yìí máa fẹ́ dàrin mùsùlùmí àti mùsùlùmí rú ni ọ̀rọ̀ àrẹ́bí sọ máa pé àlẹ́kọ́wọ́lù làrẹ́bí sọ ni ọlọ́run bá ń sọ níbi bíi ọ̀rọ̀ ẹnu wa sí mùsùlùmí gan agbọ́dọ̀ sọ àwọn afáàgbẹ́ gbà pé àwa ni wọ́n ń sọ̀rọ̀ wa ń bì kìí ṣe mùsùlùmí àti kèfèrí wọ́n ní àdìsí kan wà tánàbí sọ àdìsí náà wà ní muslim imam ahmad òṣìṣẹ́ ọlọ́run bá ní láàyè ṣì rọ́nà áhàdùkù ìlà àkíyèkì sílà àrẹ́bìnrin ẹnì kọ̀ọ̀kan nu yín ó gbọ́dọ̀ lọ mú nǹkan bíi ìdà ọ̀bẹ nítorí ṣèyàn léṣe kọ́ wa sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ pé wo màá gún ẹ o màá sì yangan fún ẹ o fàyínẹ́wù la ẹ̀dìrì àdìkù ẹnì kọ̀ọ̀kan yín ọ mà pé la aláṣẹ ìtọ́nà àyẹ́nzi àfiyẹ́dìí ó lè jẹ́ pé èṣù sọ ó lè di nǹkan tó yẹ pé bọ̀ síbi ọwọ́ ẹ̀dá ẹni pé ó lè gún ni kí ni ṣe eléyìí ti di kẹfẹ́ ní nàá gún náà ní ọlọ́wà ní ogun lọ́ba gún un fàyàkọ́ fi ófúrọ́tì mi náà rí ẹ̀dọ́ wa ṣe léyìn ohun torí pọ́pá mùsùlùmí tó wà lọ bọ́ sínú kòtò kan nínú náà lẹ́bi ìsìláàmù ó máa ń ṣàlàyé fún wa a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwa dáadáa ká máa rí i pé ìbára wa ṣe ó máa jẹ́ ìbáraṣepọ̀ tó dáa káwọn máa fi nǹkan tó bá burú káwọn máa fi ṣeré nígbà míì èṣù gangan fẹ́ dàrin wa rú láàrin ara wa àwọn fúlàní sọ fún wa wípé kárí wípé a sọ àárín ara wa dáadáa ẹ sọ pé ọlọ́run bá wa ń sọ níbi bíi wípé wàkúlì ìbàdí. wàkúlì ìbàdí yàkúlù lẹ́tí ìyá ahásá. ọlọ́run ní ẹ̀yin sọ fún gbogbo àwọn ẹrú sí mi pé wọn ò gbọ́dọ̀ mọ́ máa sọ láàrin ara wọn gbólóǹtọ́ dáa òní kọ́ máa jáde láàrin ara wọn alikalamu alihasan walikelimatu atoljiwa ọ̀rọ̀ tó dáa gbólóhùn tó rẹwà oníkọ́ máa jáde. ọlọ́run tẹ́ ẹ bá ti máa ṣe bẹ́ẹ̀ láàrin ara yín èṣù kódà kẹ́ ẹ má máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá pàdé ara yín ẹ má sọ̀rọ̀ gidi salamu alaykum wa alaykum salam ẹ kíra yín dáadáa ọ̀rọ̀ gidi kọjá ìlẹ́nu yín irú kẹ́ẹ́ tó máa di ọ̀rọ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀ gidi jáde ó máa máa ṣe kí ni o yóò di ìjọta sáàrin ara yín wọ́n sọ̀rọ̀ eléyìí ọ̀ sọ̀rọ̀ ẹ̀jọ̀ sọ̀rọ̀ dáadáa jẹ́ ìlànà ara yín ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni pé ọ̀rọ̀ bá jọmọ́ rẹ̀sì kẹjọ sọ̀rọ̀ àárín ara yín kẹjọ sí bẹ́ẹ̀ dáadáa sọ̀rọ̀ ẹ̀dùn wáyé pé ara àjọ sọ̀rọ̀ kálukú ọmọ ọlọ́lọ́ tiẹ̀ tẹ́ ẹ̀ bá ti ṣe lẹ́yìn náà ẹ̀ tún máa kórè ara yín tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ kí lè so ṣe kí ni ọ̀rọ̀. إن الشيطان ń zagun yóò jùbàjẹ́ sáàrin yín bẹ́ẹ̀ náà sọ fún wa pé sáàrin wọn sáàrin àwọn kí o tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ọ̀rọ̀ inna shaytana. inna nítorí pé sí àwọn ọmọ ènìyàn èṣù jẹ́ àdúwán ọ̀tá kan tó fojú hàn lẹ́bí wọ́n máa sọ fún ayé pé mùsùlùmí sí mùsùlùmí ọmọ àyá kankan náà jọ ni wá o gbọ́dọ̀ ṣàbùsí ẹ̀ o gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀ o gbọ́dọ̀ fàbùkù kan gbogbo nǹkan bá dáyà o gbọ́dọ̀ máa fún ní ẹ̀tọ́ rẹ̀ tó bá wá béèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ o fún nímọ̀ràn tó bá invite rẹ̀ wàá dá lóhùn tó bá ń dẹ́wà tí ọba ń sáré ó lọ bẹ̀rẹ̀ o gbogbo àwọn kan báyìí ni ó máa jẹ́ kí ìjọba àyà Islam wọn máa lọ sí òkè sí i ní ò jẹ́ kí àárín àwọn tá a jẹ́ mùsùlùmí kọ́ máa dàrú náà. rabbukum a'lamu bikum. ọlọ́run ọba yín rabbukum a'lamu bikum ọlọ́run ọba yín lọ́ba tó mọ̀ yín tayáyá ọlọ́run ọba mọ̀ yín náà. tọ́lá gbogbo ọlọ́run ọba yẹ̀rẹ̀ àmùkún ọlọ́run ọba yọ̀ọ́ kẹ́yìn ọlọ́run ọba mọ̀ yìí ọmọ ẹni tí nǹkan báyìí tọ́ sí ọmọ ti rí lọ́mọ ìmánì máa ń lo òkè ìmánì gbogbo ọlọ́run ọba mọ̀ kọ́dà ń orí dé ògbé tọ́gbẹ́ kébìrì ni ọlọ́run bá mọ̀ ju ọ̀lọ́ ìwọ kọ́ àsọ̀mọ́ ọmọ nǹkan kan ju ọlọ́run lọ ọlọ́run níjọba wu ọlọ́run ọba ìyáṣà yẹ̀rẹ̀ amukọ́ọ̀mù tọ́ba wọ ọlọ́run ọba ọlọ́run ọba máa ṣàánú yín ẹ lè máa tẹ̀lé tọ́lọ́run ọba dáadáa ẹ lè máa ṣe nǹkan tọ́lọ́run ọba ń fẹ́ dáadáa náà. àwọn èèyàn ṣe yọ kan. tọ́ba dẹ̀ wu ọlọ́run ọba olóní mo fẹ́ fìyà jẹ yín olóní. kò sẹ́ni tó lè bí léèrè ọlọ́run ọba lè fìyà jẹ yín ní at any time so nam. wàhálà àrùsẹ́lá káàlẹ̀ ìlú wọ́kìlá. ọlọ́ni wa nàbí àrẹ́sẹ́ wàkìlá kó jẹ́ alábòjútó àlẹ́ ń lé wọn lórí kọ́ wa máa sọ wọn káàkiri. So, ọlọ́run ní iṣẹ́ bá aràn ọkọ nìyẹn níta aràn ni pé àlìbàlà kò jẹ́ iṣẹ́ fún wọn tó o bá ti jẹ́sẹ́ fún wọn pé ẹ bá ṣe léyìí ọ wà náà ẹ bá ṣe léyìí ọ náà iṣẹ́ tá aràn nìyẹn o ti parí ẹ̀ tiẹ̀ náà. وربك أعلم بمن في السماوات والأرض. ọlọ́run ọba rẹ òun ni ọba tó máa. gbogbo àwọn tí wọ́n ń bẹ ní sámà àti lẹ́ẹ̀lẹ̀ bí bá ti ma wọ́n ọlọ́run bá mọ ipò tí kálukú wá wà bá ti wà yìí ẹni tí ìmọ̀ọ́nì rẹ̀ ga jù lórílẹ̀ ayé lónìí ẹni tí rẹ̀ tẹ̀lé ti wà yìí ní ìsinmi wa ti rí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ṣe gbọ́ ara fẹ́ mọ ẹnì kọ̀ọ̀kan ọ̀ràn lópin ìgbà tó bá dé pé ń ṣe àwọn àmọ́ àwọn sẹ́gbẹ́fojúmọ́ ní ẹ̀sìn tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí gbà ní mùsùlùmí lọ́dọ̀ rẹ kó o sì má bá ṣe lọ kẹlẹ́ má ṣe gbéjà yìí lọ sọlá lọmọ gbogbo tí ń bẹ ń sẹ́mà wọ̀lẹ̀ árúndì àti gbogbo tí ń bẹ ní ilẹ̀ ẹlẹ̀ náà. ولقد فضلنا بعض النبيين على بعض. ètò ẹlẹ́mi lè kò lè mẹ́sì í. wípé ká máa jura wa lọ kò lè mọ̀ sí i wọn láwọn kan sọ pé ìjàkadì kò sí àwọn kan ní pé ìjàkadì gangan náà ara rẹ̀ náà so máa jura wa lọ ní gbogbo ọ̀nà ọlọ́run ọ̀dà wa bá kankan náà ọba àbítáyé kẹ́hìndé pọ̀ wọ́n jura wọn lọ sojọ́lá ọba ọ̀fẹ́ òun náà ni pé dẹ́nìkan bá ju ẹnìkan lọ. kó wá máa fi ọ̀pẹ́rẹ́sì rẹ̀ ẹni ọlọ́run ọba ọ̀fẹ́ kó máa fi sọ pé mo fẹ́ fi jújù tí mo jù ọ lẹ́yìn mo fẹ́ fi fìyà rẹ̀ jẹ ọ́ pé mo jù ọ lọ ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ jújù téèyàn jù yàn lọ ọlọ́run ọba ọ̀fẹ́ kéèyàn ọmọ sọ́jáde ní sọ́jáde pé mo fẹ́ fi ṣèyànrà fún ọ ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ìyẹ̀mí jù ọ lọ kí ló ṣe ọ́ ìparí mélòó ló ní lọ àmọ́ ìparí táwọn ní lọ ń bì tó lọ bẹ́ẹ̀ fi ṣe yẹn hàn ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ so ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ò fi ṣe yẹn hàn nípa wípé èèyàn fẹ́ fi ṣe nǹkan tó ṣe pàtàkì ni kí lẹ ti ní nílé ayé wọn bẹ ìrànwọ́ yẹn bẹ́ẹ̀ èèyàn lẹ́bẹ̀ẹ́ sálàyé ẹ̀ mo ti ní nǹkan báyìí èmi ti ní nǹkan báyìí ìgbé ọdún dé orílẹ̀ ayé mo ti débi báyìí rí mo ti débi báyìí mo ti débi báyìí rí gbogbo ilé ìpadà ẹ̀rọ bó ṣe kí ni o èèyàn fẹ́ fi ṣàlàyé ni. gbogbo ọlọ́run bá ní wọ́n rà kọ́ni fàdọ́yìnà báàdọ̀ nàbì yìí ná àlàbà. ìwọ̀n pẹ̀lẹ́ fàdọ́yìnà báàdọ̀ nàbì yìí ná àlàbà. ọlọ́run agbọ́lá fún àwọn apá kan àwọn ànábì ọlọ́run ju apá kan lọ. àdìsí kan wà òṣìṣẹ́ ọlọ́run bá ní láàtú fàdínú bẹ́ẹ̀nẹ́lẹ̀ àǹbìyà òṣìṣẹ́ ọlọ́run bá ní ẹ má máa ṣe tẹ̀fùdíìlù láàrin àwọn ànábì ọlọ́run ọlọ́run dẹ̀ sọ pé òun gbọ́ lápá ànábì kan jù kan lọ ẹ bá bẹ́ sí àdìsí yẹn gbọ́yé ìwé náà gbọ́dọ̀ máa sọ pé ànábì kan jù kan lọ ó ti sì gbọ́yé nìyẹn a máa sọ pé ànábì kan jù kan lọ lẹ́nu tó yẹ pé a fẹ́ máa ṣe fáàrí kàwé àwọn mùsùlùmí kí ló ń sẹ́yìn tẹ́lẹ̀ kristian gbèsè mi lọ gbé àlẹ́ mi ju jésù lọ́nà kí ló ń ṣe ọ́ gbogbo eléyìí wọn ọ̀ràn àwọ̀tọ́ jẹ́ mùsùlùmí kọ́ ọmọ sọ pé àlẹ́ mi ju musa lọ́nà àlẹ́ mi sọ pé ọ̀dẹ́gbẹ́ òkàbẹ́mọ́ ní abala pé òǹkà nǹkan abala kọ́bárù abalagbe ọbẹ̀ ṣàlàyé nǹkan tẹ́gbẹ́ bọ́lá wọn bá ti ṣàlàyé pé àwọn eléyìí ju eléyìí lọ tẹ́gbẹ́ abala yẹn lọ bẹ́ẹ̀ ṣe tí èsì abala ìṣèyànra nìkan sọ ìwé eléyìí bá wọn òun là á máa gbà wọlé ọlọ́run ọba sọ nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n tóbi jù nínú suratul eh, azab ọlọ́run ọba ó dárúkọ àwọn ànábì ọlọ́run yìí ní àyà ilé ìkejì ọlọ́run wa ilé àkọ́nà nínà nàbì yìí ná mẹ́ta kọ̀ọ̀hún. ọlọ́run wà mínkà wà mínú in wá ìbẹ̀rọ̀ ìmá wà Musa wà Isa wà bínú Maryam sọ́tò azar ayẹlẹ́ kejì. náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kọ́ yé wa nínú àyà yìí ìwà ìgbà àkọ́dúnà nínú ọmọdé. àkọ́dúnà mìíràn lábí yìí lábí ìgbà ọ̀hún. ọlọ́run ní nígbà tá a gbá mú látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn àdéhùn tá a fẹ́ gbà lọ́wọ́ wọn. wọ́n wà mí ń kà agbàdéhùn látọ̀dọ̀ rẹ̀ ìwà ànábì ìwọ ànábì ni kà yẹn wà mí ń kà agbàdéhùn látọ̀dọ̀ rẹ ìwọ ànábì wà mí nù ín agbà látọ̀dọ̀ nù ù. ọlọ́run ní agbà lọ́dọ̀ ìbẹ̀rọ̀ yìí ọlọ́run ni lọ́dọ̀ Musa. ọlọ́run ni a Isa bùnú Maryam ọlọ́run ní gbogbo àwọn eléyìí la gbà lọ́wọ́ wọn àdéhùn tó nípọn so ọlọ́run bá sọ ń bì ẹ̀rínú sọ́tù ṣúrọ́ aya tàtí náà bọ́lá ti dárúkọ àwọn márààrún náà tún nìyẹn àwọn márààrún ni wọ́n ń pè ní wúlulẹ̀ azmi àwọn náà gbogbo àwọn ànábí ọlọ́run pẹ̀lú ìpàdáyà ànájú wọn so àwọn náà tún wá ní láàárín ara wọn wọ́n tún jura wọn lọ ànábì ló ju gbogbo wọn lọ pátá yẹn lẹ́yìn ànábì kan Ibrahim lẹ́yìn Ibrahim ló kan Musa lẹ́yìn Musa àwọn afáwa ni olùkan Nuhu tàbí kó kan Isa àbíkọ́ ẹgbẹ́ Isa ni ó wà wájú Nuhu ó wà lẹ́yìn kò sí nǹkan tá a lè rí lẹ́rìí tó sọ pé Nuhu ju Isa lọ tó sọ pé Isa ju Nuhu lọ ṣùgbọ́n a ní ẹ̀rí pé Musa ó ju àwọn méjèèjì lọ ànábì ibrahim rẹ ju àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà lẹ́yìn yẹn jù lọ ọlọ́run ṣe ànábì ní kọ́líìlù ó dẹ̀ ṣe ibrahim náà ní kí ni ọ kọ́líìlù àwọn méjì ṣe àrẹ̀ ṣùgbọ́n bí ànábì dé ní sámà kò sẹ́ni àgbàdo débẹ̀ ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àdúgbò lọ inú sọ́tù ìṣẹ̀rọ̀ yìí ibi táwọn ẹbí dé ní sámà nǹkan táwọn ẹbí rí ẹ̀rọ kan ọjọ́ bí ni ó kò rí rárá Musa ọba ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àlẹ́bí náà bọ́lá ń sọ̀rọ̀ nígbà tó wà ní ìsirà so ìtànẹ́bí sì rí musa ṣèkì ni o so lọ́tara bẹ́ẹ̀ lọ́pọ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa ká mọ̀ wípé àwọn ànábí ọlọ́run wọ́n jura wọn lọ so ọlọ́run bá ti dákọ̀ wọn ní sọ́tò azab olùsọ fún wa pé wọ́n ṣe kí ni o wọ́n jura wọn lọ bọ́lá ti dákọ̀ àmọ́ràn olùdákọ̀ wọn ní sọ́ọ́tù ìṣòro náà ọlọ́run sọ fún wa pé wọ́n ju wọn lọ oníṣàrọ̀ alákùnrin mi nà dín. ọlọ́run ní nǹkan dáa ṣe ní sẹ́rí àfin inú ẹ̀sìn àkídà tá à ń gbé bọ̀ látẹ̀yìn wá ọlọ́run ni wà sọ́ọ́bì inú àkídà ò kì í yí padà ìta fún nú à oní àlàkídà ti ń bẹ lọ́wọ́ yìí. wàlẹ́ bí àwọn àyìnà ìlú yìí. ọlọ́run gbogbo nǹkan bá ti fi ránṣẹ́ sí wa ànábì ó dákọ̀ nú àlẹ́yìn náà dákọ̀ ànábì náà mú. ọlọ́run ní àti nǹkan tá a fún Ibrahim ọlọ́run bá dákọ̀ ànábì Ibrahim. wa Musa àti Isa ọlọ́run bá ẹ̀ ìlú ayé àwọn wò ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn àfáà wọ́n máa ń wò dáadáa yìí pé núhù tabawo ayé alákọ̀ọ́kọ́ náà á rí pé núhù wà wọ́n dárúkọ Ibrahim wọ́n dárúkọ Musa wọ́n dárúkọ Isa so ṣùgbọ́n núhù ni alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ wọ́n alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ náà ìdàgbà náà nísìnyí báyìí wọ́n ti dárúkọ síwájú tó alákọ̀ọ́kọ́ kí ni òjíṣẹ́ wọ́n dárúkọ Ibrahim wà Musa wọn dárúkọ kí o Isa sọdí àbá wo bẹ́ẹ̀ rẹ̀ ọ̀bẹ̀ sọ mú nǹkan ṣe o ò Isa sọ wàlá alam ọlọ́ni akínú dínà wàlá tàfàrọ́kù. ọlọ́ni gbọ́dọ̀ sọ fún nú àwàlẹ́dí àìná ilẹ̀ ìka àti nígbà fẹ́ máa ń sẹ́wà bọ̀ wà máa wà sọ iná bíi Ibrahim àti nǹkan dáa fún Ibrahim àti Musa àti Isa òun náà ni pé kí wọ́n gbé ẹ̀sìn náà ró kí wọ́n gbé àkídà kí wọ́n gbé náà ró wàlá tatafarraqu fihi wọn gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ. ọlọ́gbà sọ síwájú lẹ́ ni pé ó tóbi lára àwọn mùṣírikí ìgbà wà níbi ń pè wọ́n sí. ọ̀rọ̀ àwòyè tẹ̀lé ìrẹ̀yìn ọlọ́run ní máa tú ṣe tó bá wù olóyìn ọgbà àwọn ànábì ọlọ́run ọba yìí nítorí wọ́n dẹ̀ wá nǹkan kan náà ní abala àkídà. ọlọ́run ọba ní ẹjẹ́ wà túbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí wọ́n fi ọ̀nà mà wá síbi kó túbà lọ́sọ́dọ̀ ọ̀hún so àwọn àyà yìí oníṣàlàyé fún wa pé ọlọ́run ọba gbé ọlá fún àwọn ànábì kan jù kan lọ ọlọ́run kí ni ọ̀ ọlọ́run bá wá dárúkọ ànábì míì tó jẹ́ pé ọlọ́run bá tún ṣe ọlá fún òun náà nítorí pé ọlá tànábì yìí ó tún dá yàtọ̀ bó ló ti dá yàtọ̀ òun náà ní wípé ìtòjé kọ́ dá yàtọ̀ òun náà ní wípé ọlá ànábì yìí ọlọ́run fún ní ànùbúwá wàlúgbòlẹ̀ anubuwa walmulik ọlá kan tó tóbi ni kọ́lá ń fún yẹn ní anubuwa walmulik ó fún ní janabi ọlọ́run ó dẹ̀ tún fún ní kí ni o ìjẹ́ ọba mo ti fún ọmọ rẹ̀ náà ló jẹ́ kí ni o Sulaiman so ara tẹ̀bídìlì kan ni ẹ̀dọ́ ọmọ sí fún yẹn tó yẹ ọlọ́ba dákọ̀ ẹ̀ bíi ìpè ọlọ́run ní a wàtẹ́yìn náà dáadáa ọlọ́run ọba ni àwa fún dáúdà ní zàbúrọ́ ọlọ́run àfún ní zàbúrọ́ àfún ní ìwé tẹ́ńpé ní zàbúrọ́ ọlọ́run wa ní nẹ́kẹ́là olùwà nẹ́kẹ́là ọ̀dẹ̀lẹ̀ wa ní márífà sórí pé kí ni alamu ni ó kọ yẹn zàbúrọ́ àfún ní ìwé tí ń jẹ́ kí ni ó zàbúrọ́ sọ ọlọ́run ọba dákọ ìwé ọlọ́run ọba dákọ múlíkù bì kò dákọ ọlá ọlọ́run dákọ ìwé ìwé nítorí pé kí ni o ìmọ̀ ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run wa tẹ́lá ń lọ òkú aládùúgbò mi délẹ̀ ìmọ̀ ló tóbi jù wọn ni kọ́ wá jọba àti kó nímọ̀ ẹ̀ sọ pé ìmọ̀ ni kọ́ lọ́wọ́ bó fún ọ kọ́ mọ̀ fún ọ ní ìjọba sọ ìyẹn ni pé ìmọ̀ òun ló ṣe kí ni òun ló tóbi jù ànábìyẹ sá sọba kí ni o ọlọ́run bá fún ìmọ̀ ni so ìmọ̀ ló tóbi jù gbogbo nǹkan lọ níwájú ọlọ́run bá ló tóbi jọ tẹ́lá bá ti jẹ́ pé ìjọba ni o wá so látara bẹ́ẹ̀ ó jẹ́ pé ọlọ́run bá gbé ọlá fún òun bó ti gbé ọlá fún Suleiman tó jẹ́ àrọ̀mọdọ́mọ rẹ̀ so bí ni a ti dúró ní òní so kí ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so anabi Dawud ọlọ́run bá fún ní Zabur ó dẹ̀ jẹ́ ẹni tí máa ka Zaburu rẹ̀ dáadáa èyí tó jẹ́ pé nínú àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ òun náà ní pé wọ́n ní hufifa ala Dawud al-Qur'an kíka nǹkan ọlọ́run ọba sọ di ìrọ̀rùn fún anabi Dawud fakana yamuru bi dàbàtì yìí ni tó sọ̀rọ̀ ọjà ara ẹni pé ẹ bá mú ẹṣin tí mo fẹ́ gùn àbí ọkùnrin tí mo fẹ́ gùn yìí ni ẹ bá mú wá ẹ bá mi kó àwọn nǹkan tí ilé lórí ẹ bá mi de gàárì rẹ̀ kó dóde tán fakana yẹ kúrò kọ́bílà àyùn fúrọ̀gà kò ní ká ju zebura yẹn ni ó máa kà ni ó máa kà síwájú kí wọ́n tó bá yìí iṣẹ́ tí wọ́n bá nǹkan tí wọ́n bá ṣe yẹn lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́ni máa sábà kà tí bá dẹ̀ ń kà àwọn ẹyẹ wọn a máa ṣe wọn a máa wà pẹ̀lú ẹ̀ tí wọ́n máa gbọ́ nǹkan tí ń kà so tó kí wọ́n máa ṣe sùnmọ́n láì pẹ̀lú ẹ̀ àwọn ẹranko àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn òkè ẹgbáyà kúránì fi àwọn eléyìí ó fi di rẹ̀ múlẹ̀ ara ọlá bá ṣe fún Dawud tó tóbi náà ní eléyìí báyìí so ẹnìkọ̀ọ̀kan tiwa náà kọlọ́wọ́n bá kó ṣe ọlá fún wa ìta gbọ́kọ́lójú sí wa láǹfààní subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa and astaghfiruka wa atubu ilayk.